ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò wá ẹ káàbọ̀ sórí channel wa tiwantiwa hood àti tiwantiwa hood tv níbi tá a ti mú múvi wá fún yín ní ọlọ́kọ̀ òòjọ́ kan àsìdè hot ajá balẹ̀ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rèé lórí channel wa ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscribe button ẹ tọ notification bell yín kẹ̀dẹ̀ comment kẹ̀dẹ̀ like kẹ̀dẹ̀ share ẹ tọ notification bell yín kẹ́ lè gba múvi tuntun tó bá ti jáde so that tá a bá ti upload ẹ lè máa rí móvì tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ ìlànà ká mú wá fún yín àwọn òṣèré jàǹkànjàǹkàn lọ́wọ́ à ń bẹ tí a lè dáwíkọ wọn tán kí lẹ rò wípé ó máa ṣẹlẹ̀ nínú móvì yìí kí lẹ rò pé dnd ẹ̀ máa jẹ́ ẹ jẹ́ ká pàdé ní comment section kájọ fi ọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ lórí móvì yìí ní inú link nínú description la máa drop title móvì yìí sí fún yín ẹ gbìyànjú kẹ́ lọ sí comment section wa kẹ́ ẹ lọ wo title móvì yìí níbẹ̀ ibẹ̀ la máa fi sí àti ibi tẹ́ ẹ ti máa rí wò àti pé pẹ̀lú àwọn tí wọ́n bá subscribe tí wọ́n comment tó like tó dẹ̀ tó share àwọn ọlọ́mọ aláǹfààní àti tètè rí líǹkì yìí ní kíákíá o tó bá wá jẹ́ pé ẹ̀yin náà jẹ́ lára àwọn fans wa tẹ̀ ń wò wá àmọ́ṣá tí láǹfààní àti subscribe ẹ jọ̀wọ́ ẹ tara ṣàṣà ẹ tẹ subscribe button báyìí kẹ́ ẹ lè gba notification tá a bá ti ń drop àwọn fídíò yìí kẹ́ ẹ lè tètè lọ wò ó ní kíákíá a ní gíjù báyìí lọ ní orí tiwantiwa hood àti tiwantiwa hood tv ẹ má dẹ̀ gbàgbé ẹ jọ̀wọ́ ẹ bá wa search tiwantiwa hood tv lórí youtube kẹ́ bá wa subscribe sí àwa lọ́nà ní ẹ ṣé o àwa lẹ́ máa bá ẹ̀yin náà láwọn máa bá a ní kí jù báyìí lọ lórí ètò lẹ́ni ó dìgbà.